ألا فإن خير كلام كلام الله وخير هدي هدي محمد صلى الله عليه وسلم وإن شر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار عباد الله اشكروا ربكم سبحانه وتعالى على نعمه الجزيلة الذي من الله عليكم ظاهرة وباطنة لا يحصي عددها إلا الله سبحانه وتعالى فلذلك قال ربنا تبارك وتعالى يحث عباده على الشكر قال جل وعلا وأعوذ بالله من الشيطان الرجيم وإن تعدوا نعمة الله لا تحصوها الآية عباد الله اعلموا أن من أجل نعم الله عليكم أن مر عليكم شهر رمضان وما انتهى شهر رمضان حتى عقده الله سبحانه وتعالى بمواسم الحج فأدخلكم شهر مبارك وأدخلكم أشهر الحج الذي جاء كثير من الآيات القرآنية واحاديث النبوية الصحيحة على فضائلها كما سنذكرها إن شاء الله تعالى في هذه الخطب نسأل الله الذي لا إله إلا هو أن يبارك في هذه الأشهر وأن يتقبل منا صالح الأعمال في رمضان وقبل ذلك بعد الله اعلموا أن العلماء رحمهم الله تعالى ذكروا علامة لقبول العمل لمن قام بأعمال صالح في رمضان قالوا من قام بأعمال صالحة في رمضان فعلامة قبولها أن يستمر على ذلك فمن كان في رمضان قام ببعض أعمال الصالحة فلما خرج رمضان انتهى منه هذا من الله على شيء إلا أن يدل على الله سبحانه وتعالى لم يقبل منه الأعمال الصالحة فبادروا بالأعمال الصالحة واستمروا على طاعات الله واعلموا أن ما وجدتم من الخيرات فلله الحمد كله واعلموا ان ما فاتاكم فلا تلوموا الا انفسكم فلذلك قال رسول الله صلى الله عليه وسلم من وجد خيرا فليحمد الله ومن وجد غير ذلك فلا يلومن الا نفسه واعلموا عباد الله ان ما فاتاكم من شهر رمضان ممكن ان تدركوها في هذا العشر المبارك فلذلك قال ربنا تبارك وتعالى ان الحسنات يرهبون السيئات الآية وقال جل جعله في سورة الفرقان فأما ومن تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات الآية فلذلك أيضا طلب من حديث أبي ذر رضي الله تعالى عنه وارضاه أن النبي صلى الله عليه وسلم يقول وعجبه السيئة الحسنة تمحوها وقال إن مثل الحسن فكل أن أحدهم الآيات قلت في القرآن والسنة من دل على شيء إلا أن يحثنا على طاعة الله بعد انقضاء الشهر المبارك ولنعلم أن الله سبحانه وتعالى بابه أو يقول أبوابه مفتوحة في كل يوم وفي كل شهر ليس أعمال ليس مفتوحة برمضان فقط فإذا ذلك قال ربنا تبارك وتعالى واعبد ربك حتى يأتيك اليقين نسأل الله لا إله إلا هو أن يتغمدنا جميعا برحمته وفضله ومنه إنه ولي ذلك والقادر عليه أقول لكم سؤال مسلم أقول لكم لقد جاء صلى الله عليه وسلم أن تنقل على مواطنه الإسلام هو ọlọ́pàá ní ti àdúgbò kí àti ìfọ̀ àgbẹ̀rẹ̀ rẹ̀ àti gba ìrètí bá ń kọ ojú àwọn ẹ̀sán lábẹ́ òbí àlùkìyàmá ẹ̀rọ fúnra gbogbo à ń bára wá lọ́wọ́ wa ta'ala a sì tún bá ògbẹ́rẹ́ pé àjàmọ́ subhanahu wa ta'ala ní gbèsè lábẹ́ lọ́fún lórí àwọn ìlera àtúndínlẹ̀ àwọn ìlera tó fún wa Allah subhanahu wa ó ti wá pọ̀ pápá àwọn a jẹ́ mùsùlùmí ó ti wáyé ọ̀wá sí ẹ̀dá ọlọ́mọba tó lè e sọ pé ìyẹn ò ká rẹ̀ ni ìlọ́kọ̀ tí a bọ́ sùn àwọn fún akúrò ara rẹ̀ tó fi sọ fún akúrò àti ìṣàkóso ìgbòho ìmọ̀tọ́gbọ́ náà tó tó ha. ọlọ́wọ́ bá ní ṣé ẹ bá fẹ́ máa ka orí báwọn ọlọ́wọ́ bá ti fún yìí bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀ ẹ̀ ìkàtọ́. àwọn onímọ̀ kan náà bá ti lọ́dún sí wọn ó ní wọn bí àjẹmí ní àdúgbò àárín ìgbà ọ̀gá ọlọ́wọ́ wa ti fún wa ó pé gbogbo ọ̀nà

tó oṣù ìfarara rẹ̀ fún àwọn subhanahu wa ta'ala àjọyọ̀ nínú àwọn ọ̀rọ̀ tó jẹ́ àti ìjọ sí fún mọ́tàlá ìjọba wa. àwọn wa ni ìdílé lọ́wọ́ kọjá yìí pé ọ̀pọ̀tọ́ ń parí báyìí yóò wá sí òpé ìṣòro ìjà ti parí báyìí. òsì àǹfààní káàdì sí olórí mọ́ ṣèbí òun gbọ́ hadith sọ̀tàn tí wọ́n sọ yìí pé gbogbo ẹnikẹ́ni tọ́ba ìwé sílẹ̀ lọ́wọ́

àwọn àpá àti gbogbo apátákàlà rẹ̀ mú dájú pé níṣẹ́ olóore Allah subhanahu wa ta'ala òní máa ń gbà òní sì máa ń ọyẹ pé lágbájá kan bá àtẹ̀wé ìdòwò ṣùgbọ́n jẹ́ àwọn ọlọ́run náà wà ara náà àmọ́ ọlọ́run fi àwọn àmì kan sí fún wa táàpù náà mọ̀ pé ó ṣeé ṣe kọ́lọ̀ wọn gbàgbé ìlànà إن في حديث النبي صلى الله عليه وسلم تعالى فليس بكامل الأوضاع أفضل أن تلقى الله هو mo fẹ́ béèrè ìbéèrè kan lọ́wọ́ rẹ̀ ẹnìkan bẹ yá àbẹ̀tẹ̀ wà lọ́ha ẹ̀yìn ọlọ́run iṣẹ́ rẹ̀ méjì nínú ìtàgé ọkẹ rẹ̀ kò é ṣe ní ọrụ tàbí ọrụ tí a ti kọ́ lọ́fẹ́ sí ọlọ́run ló fẹ́ sí. ṣùgbọ́n àwọn èèyàn amúnáwó ti sọ ọlọ́run ọba sílẹ̀ ò ti palada ẹni jẹ́ oṣù ọlọ́run ọba sọ́kọ̀ lọ́rọ̀ sọ ní kí n sàn áàdì oṣù ọ̀rẹ́ ọ̀pẹ àwọn tí nípa dàrẹ̀ lánàá sọ́lá wa sọ̀rọ̀ sọ́lá wa rẹ̀ àmì pé àlọ́sùn subhanahu wa ta'ala ọgbà tẹ̀lé ìró òdòdó tí ọlọ́run máa ń fún ẹ̀fọ́ kaba rẹ̀ láti jẹ́ kí wọ́n tún máa lọ́kọ́ dára ìró òdòdó ti dè bá. adé ìpínlẹ̀ àpapọ̀ ẹgbẹ́ àtàkùn tó lórí ọ̀pọ̀ báyìí ọlọ́run a máa rí àwọn àmùgbé tẹ bá rí ìjọba ìfara báyìí ó ti ṣe tí o ti gbà sílẹ̀ tẹ bá rí ìfara báyìí ó ti fúnlẹ̀ pé ìjọba ọgbà ìṣẹ̀lẹ̀ nínú àwọn àmì táwọn afọ àwọn àtúntà yìí pé ẹni ọgbà ọgbà tó sì gbà dáadáa àmì táwọn ọgbà tẹ wa náà àtìlá gbogbo ẹnikẹ́ni nígbà wọn bá wa parí ọlọ́run tún wá ayọ̀ ìdá fún kó lè kókó sáwọn ẹsẹ̀ olóore o kò gbé kọ́ sára ti ṣe kọ̀pátì lẹ́ẹ̀tì àìsí bí ẹ̀rù àwọn àfáàdé àmì bọ́lọ̀ wọn ti gbogbo ẹnikẹ́ni tọ́jú gbà wọn ọmọ ṣe wàhálà kọ́ kọ́lá kò lè orí àti kẹ́lá nítorí kí ìyá wa ha

àwọn àwa ni tá a bá kọ́ nílé dára pé pé ọlọ́run máa gba bẹ́ẹ̀ wa tá a bá ṣe nípa kókó fún torí wípé fi ṣe olóore ìkìtọ́ọ̀mù o parí fi olóore. bàbá wọn bára jésù wà á gbọdọ̀ àyà àti ọlọ́mọba rẹ̀ ajẹ́ pé òpin ìbàdí mú wọn sọ pé ah, ó ní ẹ̀jú máa ń ta wọ́n ti wọ́n ti wọ́n ti gbé kò léwu bóò ní àwọn ẹgbẹ́ mọ́tò àtàkùn dàrú òní lọ sí ẹ̀kọ́ tó ní mìíràn kẹ́yìn tí ò jẹ́bi lára yẹn ajẹ́ pé mùsùlùmí àìpẹ́ sinmi pé ọ̀sán àti bàbá nínú àkọ́kọ́ mùsùlùmí kan sinmi kò sí dáa dúró ti sinmi àbúrò ìgbòho ó ní kò sí ìsinmi fún ara wa yìí ìsinmi àfijá ló kò sí níbi àbá tó wà ìjọba yìí pé ẹ máa bọ òṣùnà ọkọ ẹ máa wọ ní ẹgbẹ́ láàyè ìjọba tó ní ìsinmi ara ìjọba akọrí ẹ̀rí wípé àwọn onímọ̀ wa tí a gbẹ lọ́wọ́ wọn wọ́n jẹ́ àpò ìpè nínú àmì náà kọ́lọ́ gbàdé lágbájá òun náà rí i pé ìdáhùn sí rọ̀mọ́dọ́ọ̀nì káàdì fáwọn olùkọ́ wọ́n wá ní ẹ̀sán jẹ́ pé rọ̀mọ́dọ́ọ̀nì kò lè wá kó òun tiẹ̀ kò rí ọ̀pọ̀lọpọ̀ ọdún lórí oníṣe nínú ọmọdọ́ọ̀nù wọ́n ní bóyá kùránì kù láyé nígbà àwọn ọ̀sán ìjẹ̀kú ẹ̀kọ́ gbèrè tó kọ́ bá tí àwọn kan àwọn pápá ó rọrùn ó sáàdùn yẹn káwọn bẹ́ẹ̀ náà ọ̀rọ̀ ẹ̀ ní ọ̀nà àbáyọ àbùdá àwọn من عقاب ومن عذاب ìkẹ́ ike ọba ó gbá ìlú ìyá rẹ̀ inú fi kọ́ síwájú ọ̀rá àti rẹ̀ wípé rọ́ṣmà sí ìkẹ́ òun ọlọ́run ọba subhanahu wa ta'ala ọ sáájú ìyá àti nínú ọ̀rọ̀ ọlọ́run subhanahu wa nígbà tó bá jẹ́ pé nígbà rọmọdọ́nù lọ ọba púpọ̀ wá sí i pé rọmọdọ́nù kan lọ yìí iṣẹ́ olóore mo ò tilẹ̀kùn rẹ̀ pa wọ́n ti ilẹ̀ kọ́dà tó bọ́ síbẹ̀ àwọn àtòkò tó lápàlẹ́ tó bọ́ tó bá ní ọmọ ìpínlẹ̀ òun náà wà wò pé tírí ìjàgbọ̀n lè jẹ́ yàrá mi lọ́wọ́ ìlú kò jọ lọ wọn kà wà tó kà lọ ẹni pé mo ń dìbò jẹun tó lè sínú ìlú tó lóore kàtẹ́ lọ náà bá múra tí bá ń fi olóore àwọn àfọ àdéhùn àtàkàdá ìdíjìbìlẹ̀ sẹ̀yìn àrùn ọlọ́run iṣẹ́ olóore tó yẹ tẹ́lẹ̀ nígbà wá ṣe ọlọ́run ó fi ọmọ ẹ̀ pa àwa ìṣeré rẹ̀ tó ṣe ní Ramadan ọlọ́run wà fún apárẹ́ kọ́dà ẹnì ọ̀pọ̀ wa tó bá tó ẹjẹ́ pé òun ó jẹ ẹni ọba ti ṣe olóore lásán nínú àṣìta rẹ̀ ah, ṣé o ti

ṣùgbọ́n ilé ìtẹ̀ ọkọ̀kọ̀ tún bá ọwọ́ àbí tó rẹ̀ tẹ̀lé bá ní máa ń sábà ẹni ọba ajé tó kọ̀ ọ̀jẹ̀ ha tí fi ẹ ti tó nígbà bá àwọn àti gbogbo tó ti sí yìí ní ọ̀hún á wà ní gbogbo tó ṣe jẹ́ ọ̀la yìí ẹ bá ní kọ̀ bá tẹ̀ ẹ bá ní kéńjì ẹ̀ níbi tí ìṣòro ọlọ́pàá tó hánú ọ̀dà ara tọ́pọ̀ lè ṣe ń tà ń sọ ní pé ẹ̀yin ẹrú mi ẹ ti kọjú ẹnu àlà nínú òṣèṣe mi ọlọ́wọ́ bá ẹ má nínú òṣè ọlọ́wọ́ ìpín méjìlá pín ẹni orí dáadáa nínú ọ̀pọ̀ lọ́dún kó tọ́pọ̀ lọ́dún sáńtara kó sì mọ̀ ìpé àrùn ìtọ́nà ọ̀hún ìgbàsẹ̀ rẹ̀ tí ó ń bọ́ lọ́nà gbàsẹ̀ rẹ̀ òun náà ní mọ̀ kọ́ máa lọ kọ́ máa lọ. ẹni ọ̀jẹ́ ó ti ṣe àbẹ́wò ní ń lọ káwọn ti wọ́n ti tilẹ̀ kò kẹ̀rẹ́ wọ́n ti tilẹ̀ fún wa eléyìí yóò máa jẹ́ kókó tí kó bá mi kú láyé tó fẹ́ mú wa fún wa mẹ́ta ló wà lórí láyé lórí wa ayé àbàkọ́ bẹ̀rẹ̀ fún ẹ̀fọ́ lórí àmọ́. الحمد لله رب العالمين نحمده ونجلله ونثني عليه سبحانه وتعالى ولا نحصي ثناء عليه بل هو سبحانه كما اثنى على نفسه نحمده ولا نعمه علينا ظاهرة ولا جناح ونشكر له سبحانه وتعالى وهو الشكور العليم سبحانه وتعالى عما يشركون واشهد ان محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه عباد الله اعلموا ان الله سبحانه وتعالى من سهى شهر رمضان حتى عقبه لأشهر الحج قال ربنا تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم الحج أشهر معلومات فمن فرض فيه الحج فلا رفض ولا فسوق ولا في الحج وما تفعل من خير يعلمه الله فتزودوا فإن خير ذلك هو تقول يا أولي الباب الآية إذا الله اعلموا أن الله سبحانه وتعالى فرض عليكم الحج في هذه الأشهر فلذلك قال ربنا تبارك وتعالى ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا واعلموا أن هذه الأشهر شهر شوال وذو القعدة وعشر الأوائل من شهر الحجة فهذه معنى قوله سبحانه وتعالى أشهر معلومات أي شوال وفي وبالمعدة وعشر أواخر من ذي الحجة كما قطعه العلماء رحمه الله تعالى ولقد ثبت باسم الصحيح من أبي بكر رضي الله تعالى عنه وارضاه أن رسول الله صلى الله عليه وسلم خطبنا يوما فقال إذا الله إن الله فرض عليكم الحج فحجوه فقال رجل يا رسول الله قبل كل عام فسكت رسول الله صلى الله عليه وسلم فعاد السؤال ثلاث مرات استغفر النبي صلى الله عليه وسلم لا لو قلت نعم لا وجبت ولما استطعتم إلى آخر الحديث نسأل الله الذي لا إله إلا هو أن يوفقنا جميعا بحج مبرور ولقد صدق في فضل من أحمد الله تعالى أن النبي صلى الله عليه وسلم قال تعجلوا إلى الحج عباد الله تعجلوا إلى الحج عباد الله تعجلوا إلى الحج عباد الله فإنكم لا تدري فإن أحدكم لا يدري ماذا يعرض له الحديث واعلموا أن ربكم سبحانه وتعالى أمركم بذلك لكن معها أنواع مساعي إن شاء الله تعالى في الخطبة القادمة سندخلها وسنبدأ إن شاء الله تعالى تتعلق بالكعبة وكيف كيف بنائها يتم رفعها وكيف يتم يعني الحج إن شاء الله تعالى نسأل الله لا إله إلا هو أن يتقبل هذا منا إنه ولي ذلك القادر عليه وقد قال الله سبحانه وتعالى أقول أقول أقول كيف يفعل النبي صلى الله عليه وسلم ولما تسأل أقول أقول كيف يفعل النبي gbogbo ndí àwọn ọmọdé rẹ̀ sìn ààrẹ ìmọ̀ tí ó bá sí ànàbí sọ́lọ́lá rẹ̀ sọ́lá ọlọ́mọba ní kí ànàbí bá ní sí ànàbí kó ń di àtọ̀lá fún ànàbí sọ́lọ́lá rẹ̀ sọ́lá àtàwọn ará àtàwọn sọ̀hárà rẹ̀ ẹ̀fọ́ ìdùkọ́ ìdùkọ́ fún ọlọ́run káwọn bá dáa bẹ̀rẹ̀ fún gbà òun náà ní kúmọ́ nípa ní àbújá fún wa pé àní àwọn sùhárà ọ̀tara ọ̀fẹ́ ìyà fún wa o àbá ọ̀fẹ́ ìkẹ́ fún wa ó sì ń la gbogbo ọ̀nà láàpù in ló fi wá pàdé sàgbọ́n àyè pé kúndùn ó ń bẹ tẹ̀lé kúndùn tẹ̀lé tẹ̀lé tẹ̀lé àdá gbogbo ẹ̀ma ẹ̀lẹ́yà ń tán pátá àyè gbogbo ilẹ̀ wà jẹ̀ náà àfẹ́ńbálò wọ̀ wà jẹ̀ náà àwọn ọmọ àbúrò òyìnbó ọlọ́mọba fẹ́yà rẹ̀ ọ̀fúnla ẹgbẹ́ wà sọ́kọ́ nínú wò ó wọ̀ kí ó sọ́kọ́ nínú àtọ́ àjọpọ̀ jẹ́ náà ẹni ọba tẹ̀lé ilé wà jẹ̀ náà fọ́nbọ́rọ̀ ti jẹ́ lọ tí ń tẹ̀lé gbogbo ètò ẹgbẹ̀ẹ́gbẹ́ wọ́n mọ̀ náà sọ́ọ̀rọ̀ ìdàkọ̀tù náà sọ́kọ̀ náà ẹnì kẹ́ni tó bá wá sọ pé ẹni lọ́dọ̀ tiẹ̀ ọ̀yà ti pọ̀ ju wọlé apáyọ̀ wọ́n lọ́nà ẹni gbé

ó ti ní àwọn oṣù ní pàtó tí mo fẹ́ kẹ́ ẹ hajj kéé pàtó wọn wù lẹ́sẹ̀ o àsìkò wa ni àwọn àfààní oṣù méjì àti ọjọ́ mẹ́wàá táwọn lórí àti ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ nínú oṣù òṣèlú àwọn àsìkò yìí òun ni aṣọ́rò màlúmọ́ àsìkò tí a máa sọ̀rọ̀ lẹ́ka ti hajj kí ló ń gbèrò pẹ̀lú àrùn wípé ẹnì ọba gbé wúrù mi ní hajj lásìkò tá a wẹ̀ wúrù mi rẹ̀ ọlọ́lá àti à ṣùgbọ́n gbogbo ẹ̀kọ́ tó ti tẹ̀lé ọ̀rọ̀ hajj ní sọ̀rọ̀ dáadáa káàtó mẹ́jọ púpọ̀ máa mọ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ṣùgbọ́n bá kọ́ fẹ́ẹ́ mú ni wípé àti gbọ́ ní wàásù bẹ́ẹ̀ bá jẹ òbí lórí mọ̀ ń ah, a ti nílò ìgbà ká àkọ́kọ́ ìgbà ìparí ọlọ́run ní títí àjì àgbèsí àrùn oṣù yìí fún wa ọlọ́run kọ́ àwa ni ká tó gbọ́ bẹ̀rọ àjì ẹ̀ kàábà bóun ó ti kọ́ ta lọ́kọ́ kàrà rẹ̀ àbí ìsàlẹ̀ ìdárìn wípé dákùn bá bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ sọ̀rọ̀ rẹ̀ àbúdàdúrà mi ó ní dákùn ilé ìjọsìn wo ni ilé àkọ́kọ́ tó ń lórí ayé oríṣi ọdún mẹ́rin mẹ́rin sọ̀rọ̀ kàbá yìí àbúdàdúrà sọ̀rọ̀ nítorí lọ nílé ó ní ti ti láàrin kàábà yìí àti wájú kúrú sáàbà yìí kí ni mẹ láàrin méjèèjì ó ń sọ́kọ́ àbáyé o ní ogójì ọdún ní mẹ láàrin méjèèjì labara wọn yẹn kẹ lórí gbọgbọ àtàwọn ọmọọmọọmọ ẹbí ní káfíà mi ẹ fún báwa fóònù ló mọ ní ẹ bá ní àdébí ní sọdọ tó lọ fọlọ wa ní ṣe bí ìbọn àwọn ẹni bẹ́ẹ̀ ní fún eji ọ̀rọ̀ yẹn pọ̀ kí nìlẹ̀ gàálà kí n lakàfẹ́ wọn wípé alẹ́ sọ̀rọ̀ ọrụ àwọn sọ̀rọ̀ kìí sọ ẹtí máa sọ̀rọ̀ fẹ́ tí ọ̀bà yìí wọ́n ló kú o bá bẹ́ẹ̀ ọgbọ́n pẹ̀ ẹ̀jẹ̀ oṣù báyìí ọlọ́run ti pé bẹ́ẹ̀ bá ti báyìí ẹ kókó nta nínú wípé àrùbí sọ́dọ̀ lọ́wọ́ àwọn ọ̀sán na ìta àjẹ́ ọ̀nà àjẹ́ ìbàdàn wà ẹ̀yà wọn lọ ẹ kẹ́jú ẹ sáré láti lọ́ọ́ nípa àdàpọ̀ ẹnì kọ̀ọ̀kan yín ẹ lójú ráàyè lẹ́nu ẹ ẹ yàgò àwọn kí tí ó fara sí àti nínú èyí sí wọ hajj tí wọn o tààjà lọ hajj ó tàbí ẹ̀kẹ́jú láti lọ́ọ́ fi hajj kí ló fà torí wípé àlọ́ ọmọrọ̀ kan ọmọrọ̀ kàfàrà tó bàbá ìgbà bàbá wọn hajj lọ́bùrọ̀ lẹ́yìn sàlámù jẹ́gbẹ̀dá ilẹ̀ jẹ̀dá ó ń tọ́lọ́ ní ẹ̀rọ rẹ̀ mọ́ kúkú rẹ̀ kò tẹ́ sílẹ̀ fún ààrẹ ṣètọ́nù sí àdìdí àlọ́jú ọ̀jà àárín náà rí ó tọ́ ni wọ́n múra kàtí kèjì

فانت سلام جل سلام جل الله ما شاء الله سلام عليه إن الله فرض عليكم الحج أن يروا الله الله بعد الحج يرى يقولوا أولا يعني كذا حج هذا حج عند رجل فكمان يقول يا رسول الله أنت لا في كل عام يا رسول كما تأتي وأنا لي تقول لك أنا هو تقول لك أنا جاي من كل العالم ليه

ẹlẹ́ẹ̀kẹ́lá ní gbígbèsè ayé gan àtúkọ́nà ṣe rọrùn. arábìnrin tí ìgbà sọ pé ní àwọn ìrànwọ́ jẹ̀mọ̀ tí ìgbà bọ̀ báyìí ọlọ́mọ sọ̀tà pé agbára yóò di ó fi tó pa àṣẹ yóò di ká. tí n bá ti sọ̀rọ̀ pé ló bí àdéhìsì tí n bá ẹ àánú lọ sọ́ra o máa máa ń lọ ẹ lọ rèé

gbèsè tí èèyàn máa bẹ̀rẹ̀ lọ́sùn fún àbáyé pé ọgbọ́n òfẹ́ pàápàá jùlọ ẹnì ọ̀bá jẹ́ pé ọlá láàfíà pàápàá jùlọ ẹnì ọlọ́run bá ti dúkìá fún tó gbé tọ́lọ̀ bá ti fẹ́ dàgbà lẹ́yìn pé wọ́n lè láyé alẹ́ ní ẹsẹ̀ mẹ́lì sàtọ̀ á ilẹ̀ ẹnì ọ̀jẹ́ pé ó kápá lọ́lá àlàáfíà ó kápá dúkìá ọlọ́run ti gbogbo bí ó ti dọ̀ kò sí ọ̀rẹ́ ẹ̀yẹ òun náà yọ wọn ìlú ọ̀pọ̀ tó lẹ́gbẹ̀ẹ́ náà wọ́n fẹ́ sá àpàdé bẹ́ẹ̀ lórí pé ẹni ọ̀rẹ́ yẹn bá jọ̀rẹ̀ tí á jọ̀rẹ̀ lórí báyìí ọwọ́ àtàfẹ́ wọ̀ yẹ bí sẹ́kì ìbíláyì lè ti wá kú làyé fún ìjẹta àbùkù ní èsì dájúdájú bàbá wa ló lọ tó bẹ̀rẹ̀ sí hajj bàbá wa ló lọ sí hajj ìyàwó wa àkọ́kọ́ wa ìjà àlè bá ti hajj kí làwọn tó sọ̀rọ̀ gbogbo ìrọ̀ ní ààbò ní iṣẹ́ ọ̀gbọ̀n sàhálà àbùkù ìdílé gbé gbogbo apáta ẹ̀jẹ̀ àti àti ọ̀kẹ́ pé ó ti tá a lọ sí ń tá a ń bẹ̀rẹ̀ lọ́wọ́ ọ̀bá lọ́wọ́ mọ̀jẹ̀kẹ́ sọ òsì ọ̀rọ̀ ọ̀padà olùkàlùkù wa náà sànú wa tá a lánàá yẹ pé àbá àfẹ́ lọ afẹ́ lọ tí a wùdí gbọ́dọ̀ dá sí ọlọ́run àná bẹ́ẹ̀ náà síjú abẹ́ wò wa jẹ́ kí ó dẹ́kun gbogbo àtúntò ọba fúnra kò kẹ́rẹ̀ báwọn ẹrú rẹ mẹ́jẹ̀ àwọn àti ẹ̀fọ́ máa rárá wọn àti ẹ̀fọ́ sọ rẹ àwọn ahùn máa ń lọ hakọ̀ hakọ̀ wọ́n kúrò tìlá wọ́n lọ bọ́ọ̀tì lọ bọ́ọ̀tì lọ واسم اجتنابه الله يا رب غضب عن ذنب الى فتوه ولا حمل الى فتوه ولا عدل استغفرته ولا غير لك ولا مرضى لك ولا مسحور لك شفيته ولا غير معيد ولا حسر لك رأيته يعني من الله ويعني من نسير من عافينا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم عليك توكلنا وعليك علينا وعليك المصير كلنا ناصر على أعدائنا إنك على كل شيء قدير واعلم إلا الله أن ربكم سبحانه وتعالى أمركم بأمر بل عبد نفسه صدق ملائكته وصدق بكم قال تبارك وتعالى